wọ́n nínú pálọ̀ ni ìyàwó sùn sí àti gbogbo àwọn ọmọ wọ́n ní bàbá ó sùn sínú yàrá èyí tó èyí tó rún bá kàn nínú ìyàwó méjèèjì òun ni ó sùn nù yàrá mo ní a ayé burúkú nu ọlọ́run má jẹ́ ń bá wọn lò ó ṣé dandan ni ìyàwó méjì ni táàfì wa máa sùn pọ̀ bí ejò onú ẹ́ à mo ní ìyẹn ọ̀pọ̀ síbù mo ní ànẹ́bì gan sallallahu alaihi wasallam ààrí kọ́ lọ́dọ̀ rẹ̀ pé ìyàwó méjì ń lo yàrá kan ìyàwó kọ̀ọ̀kan pẹ̀lú yàrá kan ni àwọn ọmọ rẹ̀ ọlọ́run sì bóun ṣe nígbà tó fi máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin òkè. Okay? àwọn ọmọ ẹ̀ ti dàgbà wọlé ọkọ kò wulẹ̀ sí ọmọ kankan tí ó wà nù ilé òun àtàwọn ìyàwó ẹ̀ náà ni so ìyàwó kan yàrá kan ni yàrá yẹn ò wá kárí lọ́wọ́ bí kànáàbí ọ̀rẹ́ ń ti ilé sí àdúgbò nínú àwọn ìyàwó ẹ̀ bíi mọ́kànlá àwọn kan wà nù ilé pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ ń ti ilé fún àwọn míì àwọn bíi umu salama ọrẹ́ǹtì lé fún wọn ni àwọn bíi juwẹ̀ríyà ọrẹ́ǹtì lé fún wọn ni. mo ní sọ mo ní nínú súnà ni pé ìyàwó kan yàrá kan káwọn ọmọ náà sì ní yàrá tiwọn lọ́tọ̀ ó kéré parí àwọn ọmọ ọkùnrin yàrá kan àwọn ọmọ obìnrin yàrá kan bọ́lọ̀ ń bá ṣe fún wa ní ìgbàláàyè sí àmọ́ ká wá torí ìyàwó méjì ìyẹn ní yàrá méjì yàrá méjì ìyàwó méjì a ó ní ọba mu kọba mu àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ń wọn ò gbádùn wàhálà tí wọ́n sì ń fà lẹ́sẹ̀ agbára wọn ò ní ká irú gbèsè ayé pákáleke wo nu so nítorí náà ó ń bẹ nínú àwọn tí ń fẹ́ yàwó méjì tágbára wọn ò ká wàláì mo tún rí bọ́dà kan tó wulẹ̀ fẹ́yàwó kan láì ní yàrá kankan nílùú Ìbàdàn ẹni bó ló ṣe ṣe kí ẹ lè mọ̀ pé nù míì sẹ́rí ọ̀rọ̀ padà kàn án tó o bá fẹ́ lọ́kọ wọn èyí fọwọ́ lẹ́rán o ọ wádìí tó ní yàrá bọ́ìsì mi ò ní yàrá tó sì lóun fẹ́ níyàwó arákùnrin yìí yàrá ọ̀rẹ́ rẹ̀ ló ti ń mánéèjì yàrá ọ̀rẹ́ rẹ̀ ló fọkàn sí torí pé ọ̀rẹ́ rẹ̀ yẹn ó ná Àbújá kì í sábà wálé arákùnrin bá lọ ṣègbéyàwó sínú yàrá yàrá ọ̀rẹ́ rẹ̀ yọkan a week after tó ṣègbéyàwó lọ̀rẹ́ dé. lọ́wọ́ ní kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ gan mọ̀ kó ṣèyàwó kí ló ń ṣẹlẹ̀ àwé ọmọ ìyá kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní à mo ṣe nìka ń bọ̀ ṣe nìka ṣe ṣénu yàrá tèmi àbínú yàrá tiẹ̀ à àyè tí mo fi gbọ̀ ọ́ dàbẹ́ ni pé o ti sì lò ìwà àtìyàwó rẹ sẹ́mi nígbà bọ́ta fún yín ni èmi mo sọ́gbà yàrá bí sísà ti padà sílé wọn lẹ́yìn ọ̀sẹ̀ kan after nìkáà nìyẹn nínú ìlú ìbàdàn yìí ni bẹ́ẹ̀ni tó ṣe ìbá ń gbọ́ mi báyìí ọmọ gbọ́ mi pé ah òun Jagunlabi ni mò ń sọ̀rọ̀ rẹ̀ wò. so ẹ̀yin òbí ọmọ tí ń lọ ilé ọkọ ẹ gbọ́dọ̀ mọ̀ pé ọmọ ẹ̀ ń tẹ́ fẹ́ fọmọ fún ó ní provision ibi tó fẹ́ fi ọmọ yín sí. mo ti rẹ́ ẹni tó fẹ́ yàwó sí yàrá ìyá rẹ̀ nílùú iná ni o yàrá ìyá rẹ̀ mo níbo ló ṣe à ń ṣe báyàwó rẹ̀ ṣeré ó ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní màmá mọ́ sí àárín ẹ̀dẹ̀ tí wọ́n sun àárín ẹ̀dẹ̀ ah, irú ayé wo lẹ̀ sọ fún ọ pé orígun ẹ̀sìn ni. ìgbéyàwó tí wọn ò sọ fún wọn wípé ẹ bá fẹ́ ṣe é ó gbọ́dọ̀ ní ìpèsè ni ọ̀gbọ́n tánàbì sọ ni nínú àdìsí rẹ̀ kan ya ma'ashara shabab man istata'a minkumul ba'a falyatazawwaju ẹ̀yin ọ̀dọ́ ò ẹni tó bá ní agbára bá a nínú yín òun ni kó fẹ́ yàwó bá a kí ni jẹ́ bá a àwọn àáfàá ní ìtumọ̀ bá a òun ni provision tí wàá nílẹ̀ kíyàwó tó dé nínú bá ààrẹ òun ni mọ̀ bí ààrẹ òun ni lẹ́gbẹ̀ẹ́ gúrúfà níbi tíyàwó dé sí nínú bá ààrẹ òun ni kúùtù alikut ohun tí ìyàwó máa jẹ ohun tí ìyàwó máa jẹ araba àlọ́ wà ọrùn ọkọ ló wà shelter kó provide ẹ ibi tí ìyàwó dé sí ibi tí ìyàwó máa gbé oúnjẹ tí ìyàwó máa jẹ ọrùn ẹ̀ ló wà aṣọ tí ó máa wọ̀ ọrùn ẹ̀ ló wà tó síìkì bí ó ṣe tọ́jú ẹ̀ nílé ìwòsàn ọrùn ẹ̀ ló wà ọkàn gbọ́ bọ́yá wò etí ẹ̀ ń nà etí ẹ̀ ń nà bí etí ehoro mọ́nísà tọ́ àmì kúmúlí bá ẹni tó bá lágbára bá tó lágbára bá ẹni tí ó fẹ́ kan nu o ànábì ni ẹ ń bá lágbára bá àníkó fẹ́ kan kí á láàpin ẹni tó fẹ́ fẹ́ kejì. wọn ò sọ pé ń bá jólówó ni kó fẹ́ yàwó gbọ́ yé dáadáa ìyàtọ̀ ń bẹ láàrin pé o lágbára bá a àti pé o jẹ́ eh, olówó gbogbo ọkọ ìyàwó ló gbọ́dọ̀ níkàápá bá a bá a is provisions house accommodation is part of provision feeding is part of provision. ọkàn wà fẹ́yàwó ọ̀fẹ́ ọ̀kan òrówó jẹ fílẹ̀ ọ̀rá sọ̀rọ̀ fún ilé fámìlì ló ń gbé ilé fámìlì ọ̀tún wa lọ fẹ́ fẹ́ kejì ṣé wọ́n fún ọ yàrá mẹ́ta nílé fámìlì ni ṣé wọ́n nìkan ni wọ́n bí ni wọ́n nìkan lọ́mọ fámìlì ẹjẹ́ má tan ara rẹ jẹ. so in the process pé a lọ bá bàbá bàbá wọn ṣàlàyé fún wa tó bá ní àlàyé lọ́dọ̀ àlàyé yẹn àwọn àfẹ́ẹ̀sì tán lọ bá bàbá wọn tiẹ̀ lórí rẹ̀ tí bàbá ọba ní àlàyé kankan ju wípé ó kàn tako kọ́mọ rẹ̀ ó jẹ́lẹ̀ha ó kàn tako kọ́mọ rẹ̀ ó ṣèkejì àá òun náà á sì gba àṣẹ tó ní lórí ọmọ yẹn á gbà kúrò lọ́wọ́ rẹ̀ á gbé fún the next person. àwọn previous episode mi lórí ta ni the next person lẹ́yìn bàbá ẹ̀ lọ́gbọ́ àwọn previous episode mi tí mo ti sọ̀rọ̀ lórí irú kéèsì báyìí kóńtọ̀ ń lọ gbọ́ ẹ̀jẹ̀ àfihàn mọ́ báyẹn torí ìbéèrè kejì ìbéèrè kejì ẹlẹ́yà kan pè mí lónìí ó ní àbú wọ́n lè mọ oògùn family planning ẹ̀ wá dákun ẹ kọ́ mi ṣebí ẹ ti ní ẹ̀sìn ọ̀takù ìbéèrè ẹ̀ náà nù <laughs> mo kọ́kọ́ bú sẹ́rìn wọ́n ní mo mọ oògùn family planning kí n kí n ọ ọ ní family planning mo ní ọ sọ fún ọkọ rẹ ìwọ àtọkọ rẹ ẹjọ wa wá bá mi. meanwhile ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ síwájú síwájú ìbéèrè yẹn tí obìnrin kan tó lo òrùka irin tó lo òrùka irin. ọ̀rọ̀ wa kan ọ̀rọ̀ òrùka irin yẹn ọ wá ní kì í wulẹ̀ sí òrùka ọ̀ṣọ́ lòun lò òrùka family planning ni. mo wá fẹ́ fi àsìkò yìí ìyanjú ọ̀rọ̀ family planning insha allah ní àkọ́kọ́ náà èèwọ̀ ni kí obìnrin kó dá family planning ṣe nínú islam èèwọ̀ ni it is haram kí obìnrin kó dá lọ ṣe family planning èèwọ̀ ni o obìnrin tó bá ṣe é ó ti lu haram ó ti kó sínú haram reason ni pé family planning kìí ṣe wife planning kìí sì ṣe husband planning family planning ni wọ́n pè é ọkọ àti aya ni family náà tí wọ́n jọ jókòó ro ọ̀rọ̀ ayé wọn lórí bí wọ́n ti fẹ́ mọ bímọ tẹ̀léra wọn. bó ṣe di èèwọ̀ fún ìyàwó láti dá ṣe bẹ́ẹ̀ náà ló di èèwọ̀ fún ọkọ láti dá ọ̀wọ́ ọ̀gbà tí ọkọ lè dá tó jẹ́ halal pé kó òun ni tó bá dá sí pé ẹrú rẹ̀ lóbìnrin ló sọ di ẹni tó fi ń tura olówó ẹrú ó lè ṣe family planning láì sí for kọ́nsẹ́ǹtì ẹrúbìnrin rẹ̀ ṣùgbọ́n kò wulẹ̀ sí ẹrúbìnrin mọ́láyé àwọn tó jẹ́ olómìnira lájọ ń fẹ́ra wa ìkíní kejì yín kò gbọ́dọ̀ dá family planning ṣe lẹ́yìn ẹnìkejì rẹ̀ ẹni tó bá dá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó léèrè ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ ti torí family planning ká di ẹlẹ́bọ. a gbọ́dọ̀ ti torí family planning Tako sínú ẹbọ àti oògùn haramu. àwọn èèyàn ń tipasẹ̀ oògùn family planning wọ́n ń dẹlẹ́bọ àwọn kan sì ń kó sínú oògùn haram bí àpẹẹrẹ òrùka family planning tí èèyàn bá fi lè ṣe family planning tó jẹ́ pé òrùka ní fi bá ṣe òrùka ìní ọ wà ní ọwọ́ rẹ̀ tí ó dènà oyún ó ti dẹbọ ó ti di ẹbọ ó ti dẹbọ o. nítorí pé mùsùlùmí ò gbọ́dọ̀ há òrùka láti dènà aburú tàbí láti wá àǹfààní gẹ́gẹ́ bí mùsùlùmí ò sì gbọ́dọ̀ lo oògùn ìfúnpá àwọn nǹkan tẹ́ ń dè mọ́ra ìfúnpá bàǹtẹ́ òǹdè kàtígórì kan náà ní gbogbo ẹ̀ wà òrùka bàǹtẹ́ òǹdè ìfúnpá kàtígórì kan náà gbogbo ẹ̀ wà tí ẹ̀dá máa ń so mọ́ra láti fi dènà aburú ni tàbí láti fi wá ǹfààní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ ṣe òrùka family planning ẹ lọ yọ dànù ẹ lọ yọ dànù. èèwọ̀ ni o èèwọ̀ lẹ́bọ tó bá ti di pé ẹ̀ ń há òrùka sọ́wọ́ ẹ̀ ń lo ìgbàdí la nǹkan ní ìlọ ó ti yíwọ́ kọlu ẹ̀sìn yín ẹ bẹ̀rù àlọ́ ẹ má ti family oògùn kan tún bẹ tí mo mọ̀ nípa family planning táwọn èèyàn máa ń ṣe tóun náà jẹ́ ṣíríkù àti àràámù wọ́n sọ pé obìnrin tó bá fẹ́ ti family planning yẹn ohun tó bá fi ṣe é là rẹ̀ káàdì tó fi ṣe é là yóò wá bu kinní kan sójú ẹ̀ ìyìn ní dákọ rẹ̀ yóò bu kinní kan sí ojú ẹ̀ tọ́wọ́ ti bù sójú ẹ̀ yóò wá pajú ẹ̀ dè á pajú ẹ̀ dè á wá tá ìtì ẹ̀ á tá ẹ̀ pẹ̀lú okùn á wá jù sínú láìlọ́ọ̀nù kan yóò wá lọ fi sí orí sílì. yóò wà lórí sílì so pẹ̀lú àdìọ́kàn wípé ó dijọ́ tí wọ́n bá tó tú nǹkan oṣù rẹ̀ yẹn tí wọ́n bá tó tú kó ohun tó lè dùn sí lára. wọ́n ní kó o táyì nǹkan wàmí ń ṣáàrin nàfà sáà ti fìlè ó kọ́ dì ó kọ́ dì nìyẹn o ó ti ta kókó nǹkan nìyẹn o wọn á ní kó o gbé sórí sílì tí ọ̀fọ́n bá wú ọlọ́mọ ọlọ́wọ́ ṣóòkó bára rẹ ọ̀fọ́n wọlọ ọ̀fọ́n wọlọ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe oògùn tó jẹ mọ́ kó ta kókó nǹkan kó lọ fi pamọ́ síbì kan ọ̀kan náà tún bẹ sí Yorùbá máa ń ṣe fún family planning o òun náà tán bá ti ta kókó ẹ̀ báyẹn tán wọ́n á ṣe ó kéré ń tiẹ̀ wọ́n á ní kó gbé kọ́ ẹ̀yìn ilẹ̀kùn nulẹ̀ wọ́n ti kan èso mọ́ ẹ̀yìn ilẹ̀kùn sòkínì yẹn wọ́n á fi òwú síbẹ̀ ẹ̀yìn ilẹ̀kùn ni wọ́n fi sí pé níwọ̀n àgbà tí kinní yẹn bá ń bẹ ń bẹ oyún ò ní dúró gbọ́ gbogbo tó bá ti jẹ mọ́ pé ẹ̀ta ẹ̀wé e, ẹ̀ta ń kókó ẹ fi kọ́rùn ẹ rì mọ́lẹ̀ ẹ fi sórí àjà kódà jìnnà sí ó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì kókó alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n èyí dá family planning ṣe àtọkọ àti ìyàwó ni ó ṣe ẹlẹ́ẹ̀kejì má jẹ́ kí family planning má jẹ́ òtí ọ lọ síbi ẹbọ tàbí nǹkan haramu kókó ẹlẹ́ẹ̀kejì nìyẹn now kókó ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé kíyàn fi ètò sọmọ bíbí kì í ṣàìsàn ṣùgbọ́n ẹ̀sìn sọ pé a lè fètò sọmọ bíbí. lèkúlì dá ìdáwà gbogbo àìsàn ló ní oògùn family planning kì í ṣe àìsàn tá a sọ pé inú ń wọ́ tàbórí ń fọ́ ọ ṣùgbọ́n ẹ̀sìn fàyè gbà wá pé a lè ṣiṣẹ́ tọ ká súnmọ́ ìyàwó wa ká sì má ti ìrètí oyún kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti àsìkò àwọn sọ̀háábà èwo ni káyàmá káyàmátà tí ń jẹ́ káyàmátà ni ọmọ tí ń jẹ́ káyàmátà o ohun tí ń lè pèsè orí ètò tọ́nà bá fún un láǹfààní àti pé kọkànlá aṣọ tí ń jẹ́ káyàmátà fún mi ó ní káyàmátà ń kọ́ sáà ìmọ̀ tí ń jẹ́ káyà mọ́ta. now látàsìkò àwọn sọ̀hábà ni family plan ti ń bẹ lásìkò náà family plan táwọn sọ̀hábà máa ń ṣe láti fi dènà kí oyún ó dúró òun ni ń pè ní azilu ní ń pè ní azilu anzilu ni òyìnbó ń pè ní withdrawal method lásìkò tí ọkọ bá ń bá ìyàwó ẹ̀ ṣe eré ìfẹ́ lọ́wọ́ tí wọn ò tí ì retí oyún àsìkò tọkùnrin bá fẹ́ damira kò ní damira sínú kò ní damira sí ojú ara ìyàwó rẹ̀ ìta ni ó damira sí ìyẹn náà ń pè ní anzilu ní èdè lárúbáwá wọ́n sì ń pè ní withdrawal method ní èdè òyìnbó àwọn sọ̀hábà máa ṣe ànábì sì jẹ́ kó yé wọn wípé kódà pẹ́ ẹ ṣe ásìlù kò dí kádàrá ọlọ́run lọ́wọ́ o ìgbìyànjú nìkan ni ásìlù jẹ́ o tọ́ ọ bá lóun fẹ́ ṣe ásìlù tí èròǹgbà ọlọ́run ti gbáwájú pé àtọ̀ yóò di oyún o ò ní lè ní kápá láti ṣe àṣìlù yẹn àmọ́ ànábì ò ní kí wọ́n mọ̀ ṣe ànábì ò ní kí wọ́n mọ̀ ṣe kì í ṣe báwọn sọ̀hábà ṣe àṣìlù nítorí nítorí èròǹgbà pé kò sí ní tá fi bọ́ ọmọ wa rárá o àwọn ò àṣìlù ní ti ìbẹ̀rù òṣì rárá o àwọn ṣe àṣìlù nítorí kí ìyá tí ń bí ọmọ kó lè ní àlàáfíà àti okun tí ó fi máa tọ́ ọmọ kọ̀ọ̀kan ọ̀gbọ́n tí Yorùbá sọ pé ó lóyún lọ́mọ ogúnjọ́ ọ̀gbọ́n rí ara ẹlòmíín nu àwọn obìnrin tó bá bímọ tán lónìí tí ẹ̀jẹ̀ dá lọ́sẹ̀ tó tẹ̀lé ara ẹlòmíín kò kọ kórí ọkùnrin láàrin oṣù kan áfta ọmọ bíbí ara obìnrin ní ọkọ tọkọ ẹ bá tún wá ba ní àṣepọ̀ nǹkan oṣù tún lè stọọpù ó tún lè dúró lóyún ọba tún dúró lóyún ọba di wípé ọmọ méjèèjì tí wọ́n bí àfi bíi kẹ́hìndé àti táyé wàhálà ló sì máa jẹ́ fún ìyá ọmọ wàhálà ló máa ń jẹ́ fún ìyá ọmọ so láti lè rìdíùsì wàhálà tóbìnrin máa ń ṣe lórí títọ́ ọmọ òun ló ń jẹ́ káwọn sọ̀hábà kí wọ́n máa ṣe ásílù ẹni lásìkò tiwọn àwọn máa fi ẹrú tura torí pọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún olówó ẹrú láti fi ẹrú ẹ̀ tura wọn ò wá ní fẹ́ kí ìtura látara ẹrú kó di oyún ọ̀rọ̀ di pé kí wọ́n ṣe family planning fún ẹrú ìdí méjì yẹn làwọn sọ̀hábà fi máa ń ṣe làwọn fi ṣe family planning fún àlàáfíà ara ìyálọ́mọ ẹlẹ́ẹ̀kejì wọn ò fẹ́ kí ìbálòpọ̀ pẹ̀lú ẹrú wọn kó di oyún àmọ́ lọ́dọ̀ ti wa lásìkò tá a wà yìí kí ní ìdí táwa fi family planning a lè sọ pé ìdí àkọ́kọ́ yẹn ìdí pé kára àyọ ọmọ kó jí pépé ó wà ń bẹ̀ ṣùgbọ́n àtúwá nídìí míì ìdí míì ni ìbẹ̀rù òṣì a gbọ́dọ̀ wà very very careful lórí point yẹn ìbẹ̀rù òṣì pé kí lọ́mọ yóò mọ jẹ iṣẹ́ mélòó ni mò ń ṣe sáànífẹ́ lọ́wọ́ ni ọlọ́run ní ń bọ́ bàbá òní ń bọ́ òní ń ọmọ ẹ̀gbọ́rọ̀ mi yé mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ̀rù òṣì kọ́ wa gá sí pé nítorí ìbẹ̀rù òṣì ló fi sọ pé òun ò tí ì bímọ báyìí o rárá. òṣì òṣì ní nàìjíríà pọ́lísì nàìjíríà pọ́lísì nàìjíríà gọ́fàmẹ̀ntì ni ò jẹ́ kárí jẹ ni ò jẹ́ àrímu.